أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسقف ورحمة الله نجله الحمد a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afẹ́wà àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àfàánú ẹ̀yọ́ àpòláyà àti lálùpẹ̀ àmì súra tí a ń ké náà ni súrù tọ́ha áyà kẹsàn láti gbéra ní òní pẹ̀lú ogun ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń rìn fún pa nabi musa alayhi salatu wa salam tó ní al'ataka adéfò musa náà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى الله بارك فوى النبي محمد صلى الله عليه وسلم فوى وهل أتاك حديث موسى يا آتير يعني موسى فوى nípa ṣẹ́tù náà gbé lọ́wọ́ tó ازرعا نارا فقال لأهلهم كثوا إني آنست نارا بتي a قلوكا توا صفام يديه هو على الرين يجي láti madian wọ́n ti lọ sí misra wọn pẹ̀lú àwọn bí ẹ̀ wọ́n wà lórí ìrìn àjò níbẹ̀ yẹn ọlọ́run wá dá wọn pẹ̀lú àwọn nǹkan tó pọ̀ aláàkọ́ òun pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n jọ àjò àwọn ẹbí ẹ̀ lẹ́yìn náà wọ́n tó wá wà ní òkùnkùn lẹ́yìn náà òtútù tún wá mú ìtí máa ń tẹ́ òjò tútù wọn tó wá mọ̀nàmá ìgbà yẹn àlàáda gbogbo wa náà ni tí wọ́n ti múná lọ the next time wọ́n ni lámpù ni àbí ẹ̀ṣánà capitalanta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alámúzá ńgbà tó kùkù ti kùtù òtún mọ́nà máì ní tó wá náà ní pé kọ́ àwọn rí malẹ̀ ló bá rí ní ẹ̀kà lọ ìdúrà annára fọ́kálà lè áàlìhìn kòtò ẹ̀yẹ yẹmí ẹdú báyìí ẹ̀mẹ́ mú kí wọ́n pa máa ọ̀rá káàkiri inni anastu nára mo dín ẹ̀kà lọ́ọ̀kan ilé ẹ̀kà mọ́ lọ́ọ̀kan làálì àti kùm nínú náà yẹn wọ́n lè máa yá iná أو عجل على نار الهدى àbí kí rí ẹni tí ó fi wá mọ̀ lágé ìtọ́nà ìgbẹ̀nà lára iná náà ìdílé ìtọ́lẹ̀ Musa ń bá lọ nù ọ̀lọ́mà àtàà ní orí ẹ̀yà Musa ya ya Musa anọrọ ka. إني فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتغدى رما آتانوا بها يا موسى nígbà tí wọ́n sáde bí náà yẹn ọ̀nà àgbọ́ tó wọ́n pè wọ́n ni pé yá múùsà ìrẹ́ múùsà inni ana rabbuk èmi tí mo pè ọ́ yìí èmi ni ọlọ́run ọba tọ́jọ́ بمنيا بمتجر فعلأنا عليك إنك بالوادي مقدس توا با كالبتارة تبيتوا وعي أي بمكاني أي تماني وأن اخترتك فاستمع لما ما في الثلاثة الله المثلثة مثل واحد ملك فيه إنني عن الله بمن بصر بمن الله لا إله إلا أنا كسلو مي تيجو ستاسي منو دو أفي مني كنسو الله باني كلا جاسي فنو دو فعبدوني ما جاسي فمي وأكن الصلاة لذكر لينكما بير دولة ما سرسي نرابا أيري الله با من سبحانه وتعالى منو هدي تقعد له نانيرو من في أسكول بيفاتات ما ذكروا فوها inna sa'ata dájúdájú ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ni àti ẹ̀tù ìmbọ̀ ìmbọ̀ àkàrù ọkùfẹ́ alìtòjìdà kúlù nafsin bí máa tẹ́sẹ̀ kò sí ẹ̀sì kí nípa mẹ́fọ́ra nínú ìtòjìdà kúlù nafsin bí máa tẹ́sẹ̀ a tàn kálùkù gbogbo ẹni kọ̀kẹ́lẹ́ torí ìrántí alkiyama onímánì tó ga nínú àwọn òkú onímánì àtọ́gbà pé sóra yìí màkíyà ni ọbẹ̀ kọ́ wa nípa onímánì ni nínú àwọn òkú onímánì rẹ̀ ní ọjọ́ ọgbọ́n ilẹ̀ alkiyama falasudannaka anha mẹ́jẹ̀kẹ́ni ẹ̀kọ́ kọjú ẹ láti gba ọjọ́ ẹ gbọ́ mẹ́rẹ́lá omínú bí ẹni tí ọba فتبع هواه فترضى ووعدت لي في نوري ونوع قاري فلا تقاري ọlọ́mọ jẹ́ àpàrí ọlọ́ọ̀bà ẹ̀rí pé ọlọ́ọ̀bà gbogbo àwọn súwà tá ń ka yìí ọlọ́wọ̀ lè bá sọ̀rọ̀ nípa ìrun nípa pé ìrun ṣe pàtàkì ẹni tí ọba kírun ọ̀lá òsè أتكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها سنعيدها سيرتها الأولى واضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى الله سبحانه وتعالى وفت نبي موسى تريد أن أنسان له iṣẹ́ lọ́dọ́dọ́ ẹran àfikẹ́ yẹn láyà ìgbà míì tó bá gbéṣẹ́ dáwà lọ́wọ́ kódà bó gbogbogbò lọ́wọ́ tó bá láyà tí wọ́n parí àwọn bílẹ̀ àbúrúkú yẹn àbẹ́wọ̀ parí àwọn kẹfìrí tó àwọn tó bí agbègbèlógínú kẹfìrí ayàrájà àti sọ̀rọ̀ mọ́ yọ́bẹ̀ lẹ́rù tó dandan ní kéèyàn jẹ́ ẹni tó ní àyà láti ṣe dáwà lọ́fà níbi ìgbà máa bẹ̀rẹ̀ wọn báyìí kọ́ ọlọ́fẹ́ tún àwọn musa tó pẹ́ tó bẹ́ẹ̀ náà sí fir'aun àà olè fir'aun ọlọ́fẹ́ tó bẹ́ẹ̀ fir'aun náà lè lórí rẹ̀ ọlọ́mà tilka ní yaminika ya musa ìrẹ́ musa kí lọ gbọ́mọlọ́pàá ọ̀tún rẹ̀ yẹn lọ́wọ́ ọ̀tún rẹ̀ kí lọ́wọ́ lọ́wọ́ ọ̀tún rẹ̀ yẹn qala iya asayya atawakkau alayha wa a'ushu biha ala ganami wa liya ọ̀pá tí wọ́n fi rìn ní àwúṣù bí àtọwọ́kọ̀ àmọ́ rọ́bọ̀kọ̀ lórí ẹ̀ wà áwúṣù bí ara àdẹ́rẹ̀ mọ́jọ́ tó já oríkò fáwọn ẹran mi mọ́ sí orí ẹ̀ fi àmà àárìbò okòrà máa lù fáwọn àǹfààní nǹkan mi Musa ń tó máa lù fún sọ́run ni ọ̀rọ̀ alkíyà ya Musa ọ̀rọ̀ afẹ́ tírì rẹ̀ tó ń sọ páyẹlẹ̀ rẹ̀ Musa fọ alkọ́ọ̀họ̀ ọba sọ páyẹlẹ̀ فإذا هي حية تسعى الله يقول دي جلا تقبل دا ثم ستا قال خذها ونبامه ولا تخف مبر فسنوئد آسر آل أولى آدى قال سكتوا آية لي بسي والله قائد لي ووضامه سيبا يقول لا يا أتبا يجوه كويزي إنه إسرائيليات wọ́n lẹ́nà Musa alayhi salatu wa salam ọ̀họ̀ ní straight aya kúránà bí wáyé pé ìlú ẹbẹ̀rẹ̀ sí lè Musa bẹ̀rẹ̀ sí sálọ kùtùkùtù ẹ̀wọ̀ ìwò ó kú tó bá ní wasting of time pé èdè náà kan mú ló bá rí hìl kan ló bá rí òkúta kan Musa alayhi salatu wa salam ọgọ́ sẹ́yìn yẹn ejò yẹn débẹ̀ àkọ́ta yẹn gẹ́lù ejò yẹn gbé ọba gbọ́ tí ń ró náà gbogbo bí pé ń lọ hmm. سنوعد آثرات الأولى عادا قال سيق قال سوانا واضم يدك إلى جناحك لينا واك واربا قره داما إمال الله الله عليه فمي ملايين إن دول الله كذلك الله عفوه ملايين تهرج بيضاء يدك بملايين بيضاء ففو بلاي أولا يوجد جاي ملايين فهم ففو بلاي إليه من غير سوء كل دقيقة ẹ̀tẹ̀ ni àbí àbúrú ni wàrà ọ̀ ayẹ́tẹ̀ ni ilé ìjọ tó já àmì yìí ọlọ́run fún yáyẹ méjì ńbẹ̀ ẹlẹ́sìkẹsẹ̀ ẹ̀mí ẹ̀rẹ́ àkọlẹ́jọ ẹ̀mí ẹ̀rẹ́ kejì náà ni ìmọ́lẹ̀ a قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال إن رجك من آياتنا الكبرى أبيت يا مامي ولا لا هني اذهب إلى فرعون إنه طغى wá lọ bá fẹ̀rẹ̀ àwọn ó ti gbogbo ìkẹjọ ewé ó ti gbogbo ìkẹjọ ewé wá lọ bá fẹ̀rẹ̀ àwọn iná ó tọ́gọ̀ aláṣẹ́jù ni kọ́ọ̀rọ̀ rọ́bì ṣíwáhálì sọ́bìrì bílẹ̀ musa bẹ̀rẹ̀ ọba ọlọ́run sí ní payà gbọ́kàn ويسر لي امري علامه واجب لي gbogbo alámàrí tí wọ́n mú láti ní ọrùn fún ọlọ́ọ̀bà lùkọ́mọ báyìí nìkan ọlọ́ọ̀bà wà lólu ọgbọ́tọ̀ mi lè sáàni lẹ́yìn náà kókó ahọ́n mi lápapàmẹ́tù bí kò gbọ́rọ̀ mi yé kábàgbàgbé nínú àwọn ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ anábì Musa alayhi salatu wa salam nígbà pé Asiya ìyàwó fìràn obìnrin rí ló lọ́wọ́ ló lọ fún ọkọ ó di fìràún fúra tí jọmọ yìí kọ́ ni ọmọ tó ní ọkọ̀ ọ̀hún lè mọ̀ báyìí ọba mọ́gùn náà kalẹ̀ àti ẹ̀yìn bá ní kó mú kàn bẹ́ẹ̀ tó bá mú ẹ̀yìn yẹn wíjì kìí sọmọ ìkiri Musa alayhi salatu wa salam ó fẹ́ mú ẹ̀yìn àmọ́ ọlọ́run fi hàn ọlọ́run fi hàn fìràún náà pé gbogbo tó ní kò ṣeé ṣe wò ìwọ gan lára lò ní irinṣẹ́ kù fi ṣe ṣe ọgá mú iná ẹ̀rọ bá ló bá lọ lára wọn pé wàhálà ọlọ́kùn mi lè sáháyẹn láti tú ọká ọlọ́ọ̀bà yẹ́fkáhù kọlì kólìbà gbọmiyé ọjà alẹ́ wàzíra min ahàlì dákùwá fún ní wàzírí olùrànlọ́wọ́ nínú àwọn ẹbí mi ní kọ́ ti fún yóò lọ́fà tí àwọn àfáàdọ̀ pé kò sí ẹni tọ́tọrọ orí ní lórí àwọn ọdí mi fún yìí haruna àkí àrùn ọmọ ìyá mi ni ó sì tó gbé àzìrì ọlọ́gbìn fìnà mi lọ́wọ́ tí mo gbé lọ́wọ́ ìdákùnrin ọjọ́ wà náà tó di okùnrin okùnrin ìrànlọ́wọ́ mi ọ̀ àṣíríkùn fi àmọ̀rì ọlọ́dún ojú kájọ gbéṣẹ́ ìlọ́wọ́ kẹ́yìnú sàbí àkẹ́kẹ́ sí ra kálẹ̀ bá sí àfọ̀mọ́ fún ẹ lọ́pọ̀lọpọ̀ lọ́fà iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ bá gbé lọ́wọ́ àgbọ̀ fìzíkìrìlẹ̀ أما تبقى سبحان الله والحمد لله ولا إله الله نذكر كثيرا كما سنجل قلق إنك كنت بنا بصيرا نجد ولو بأكوية وبات لبات بهوية داكو ولو نام قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم وليلقه اليم فليلقه اليم يأخذه عدو لي وعدو لك فليلقيه اليم بالساحل فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أخرى زوجتك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقض عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا الله سبحانه وتعالى wọ́n ròyìn fún wa nípa náà Musa alayhi salatu wa salam qala qad utita su'laka ya Musa ọlọ́run gbogbo ń tọ́ sọ́lọ́ wọ Musa àfún ọlọ́run gbogbo táwa náà tọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ba mú tà sí fún ọlọ́ba ọ̀gá tó ga jù ní pé káàtì bọ̀tán wá dá akọ́lẹ̀ dáàsì inspiration sí mẹ́lọ màmá rẹ̀ dáàsì experience alẹ́gbẹ̀fẹ́ èfè tààbí pẹ́kọ́ kan sínú pákó tàgbẹ̀fẹ́ èfè rí ẹnìkan wá ju pákó rẹ̀ kọ́ sọ sínú odò kúrò sọ lóhun kó bí ẹ̀yìn yẹ́mù bí sáà apákó yẹn yóò wà ní sọ sí tí odò báńkì odò yẹn ìyàkúnnù agbóhùn ní ọ̀tẹ́ ìbí ọlọ́wọ́ àgbè ọ̀ádùwò lákọ̀ọ́kọ́ ọmọ ẹ̀yẹn ní ọwà gbé ẹni pé nǹkan ńlá ni ẹni tí ìyá tí ń páyà nítorí ọmọ tí ń páyà tí mọ̀ bá gbé ọjọ́ àgbè gbé bá lé alkhaitu alayka muhabbatan minni muhabbatan wa sọ ìfẹ́ mi sí ẹ̀la kò sẹ́jú lánàá musa jẹ́ mi fẹ́ mi fẹ́ rẹ̀ kò sẹ́jú nípa musa tó sì náà ala àìní kó lè dàgbà kó gbogbo ṣe ṣe náà kó má síwájú òfin rọ̀bà ìsẹ́mṣe ó kò tó ká وتقول ألا أدلكم على من يكفلوه ما تيوم يا لبني توني اللي باو توني بيه يتي ودنا توني تين جي فوني أما تو باي وغبو يا تو كموزا مولنكو أما ما تي أما يا ممارا لك تقول يا تو أوتوماتيك olùgbé orí farajà náà ilẹ̀ omnic àwọn adẹ́ pàtàkì mọ̀mọ́ ẹ̀ kí ọkàrí bàbá rẹ̀ pọ́mọ̀ wọn gbé kàìtọ́kàrà àìmọ̀ àkọlùbà ní dúdú

ọlọ́ọ̀ba láwà náà yìí gbogbo àdánwò kọjá ń bẹ̀rẹ̀ ayé ọlọ́ọ̀ba ọlọ́ọ̀kálẹ̀ wà jẹ́nà ọlọ́ọ̀ba náà أهل مدين ثم جئت على يا واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى الله أبا سبحانه وتعالى أصبح المتابع ولا تعرفهم فلبثت سنين في آل مدين قل له أمودك لدى وراء المدين لدى النبي شعيب لي ثم جئت على قدر يا موسى لين واوا بتواي قالوا اتبوتات تبوي تدرو سرين يا جوه واستنعتك لنفسي بمواصلة فراني بمقبير يا جوي بمقبير سرين فراني اذهب انت واخوك بآياتي اما يا تجي كنت عصد النبي الله بعد صدى النبي الله بعد يقولوا لك ما يا هارون ẹwà mú àmì lọ́ba wọ̀lá àtẹ́lẹ̀ àfìdí ẹmẹ́pàá ti ẹmẹ́sọ̀rọ̀ ojú o tí ẹ bá ń lọ bì kan kẹrin pé ẹni tí ìrántí ọlọ́ọ̀bá ní gbogbo gbà bá pé méjì mẹ́ta tẹ́lẹ̀ ìjọba ń sọ̀rọ̀ káwọn yòókù máa ṣe zikir kọ́rọ̀ yín ẹni bá wọ ohun tó ń létí ìlàbá ìlà fẹ̀rẹ̀ àwọn iná òtọ̀gọ̀ فقولا له قولا الليل ابن دوره ابا سلقلاء لعله يتذكر بأسنتي أو يخشع أبي قبر ولوما لفا وازي يقول ما سواز كككككك أبان ينفى وازي يدون فوهني كلا كلا بين الماس فوهني يوجد أولي بشيرا ونذيرا أوديوا ولا تنيا في ذكري أما تعالى لك بأسنتي لوما اذهبا إلى فرعون اتي وموسى ثم يعرف هارون اللي فرعون إنه طغى أتينوانا فقولا لو إليه سفو قولا لين أروي للجلاسة لألا يتذكر أو يخشى بيا سنتي أدواتي ولا أو يخشى ما قايا يولون سبحانه وتعالى نعم قال يا ربنا إننا أخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إن لقد أوحي إلينا العذاب على من كذب وتولى موسى هارون عليه الصلاة والسلام ولباس فرعون قال ربنا إننا نخاف أن يفرط علينا عم يكذب وباء بقى عم آه، داروا الشيطان في فرعون ما تجدون على الوالوري أو أن يطغى أبقى بوجه تايوي كبقى ó ti dí ọ̀bá mú rárá kọ́ọ̀lọ́lá tàkàfà ọlọ́run ní àà ilé ìgbìmọ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn ilé ìgbìmọ̀ iná ni ma a kú máa mọ́ wà pẹ̀lú yìí asma gbogbo díẹ̀ bá ń sọ mọ̀ ń gbọ́ wà ara gbogbo díẹ̀ bá ń sì mú rí ẹ̀rọ fàtíyà òfàkúlà wá tó àwọn bàní ìsìláìlà kó olùkọ ẹrú kó jẹ́ wọ́n máa lọ pẹ̀lú wa wọ́la tó àgbébò hùn mọ́fìyà jẹun àwọ̀ ọdún wọ́la kàbí náà ká bí ayé ti rọ́bìk awábọ̀ pẹ̀lú àmì lájọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ṣe ولو سوى إسام يجي أن العذاب على من كذب وتواصى أنت بقر الله نرى فقن في آيات جياو فرعون الضلالة وبابوك وما جيا بين وبابا إيويا وانا الضلالة وبابو بسونا بسلام دو كويا وما جوا جرانتي كتانينو نيوا باتباري تلسونا لبي سرسلة والله يا بيجوا النبي صفوها إنه حديث وبسر إليه authentic ومن كل أمتي يدخلون الجنة إلا من أبى وقيل ومن يأبى يا رسول الله قال من أطاءني دخل الجنة ومن عصاني فقد أبى بقوان أمة بقوان أمة نبي لي الجنة نبي لي صلى الله عليه وسلم إلا من أبى فجمع وفاو بيفاء الجنة أنت بيوني الجنة وزابني وقيل ومن يأبى كان يقول وفاء الجنة آه بقوان أبى الجنة قال من أطاعني دخل الجنة إن المثل السنة مي هو الجنة لم يكن تكون بأهل السنة من أصاني ما السنة مي وقد أبى عليه وفر الجنة مي ọlọ́run jẹ́ wà náà tó wà jẹ́nà ọlọ́pàá náà kọ́ọ̀lẹ́ rọ̀bẹ̀lẹ́ kọ́ọ̀lẹ́ fẹ́mọ́ rọ̀bùkúmá yà mùsá kọ́ọ̀lẹ́ rọ̀bùlẹ́lẹ́lẹ́ أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى قال من ربكما يا موسى فرعون أبنيايا lọ́wọ́ fi wá kí ni Musa máa tó láyà kó lè bá kojú ẹ̀ kọ́ọ̀rọ̀ gbọ́nà ní rabbukuma ya Musa ó ní Musa tani ọlọ́wọ́ bá yín náà tani ọlọ́wọ́ bá yín méjì òkò gbọ́pọ́ lọ́wọ́ bá tòun ní kọ́ọ̀rọ̀ rabbuna lẹ́bi àtọ̀ kulla shay'in khalqa ọlọ́wọ́ bá mi òun náà ni ọlọ́wọ́ bá ثم هذا علينا في ومنع ومنع الإسلام إلينا كما بال القرون الأولى wọ́n kó wá ní ọ̀sẹ̀lẹ̀ sáwọn àwọn ìran ìran tó ti kọjá lọ tó ti kú wọ́n ti kú wọ́n ti kú kí àwọn jẹ́ ìrìnàjò wọn bí wọ́n náà tó rí ní kókó sáré kí á mà kọ́ra ilmọ̀ ìdẹ̀rọ̀ bí àdélò rọ̀bì ọlọ́wọ́ bò mí sọ́nù wọ̀lá yẹ́nsà kò nígbàgbé ó dé wà ọ̀pọ̀lọpọ̀ gbàpálì kìámà ń bẹ lọ́fà tí mo fi ṣètò wọn mo máa sọ fáwọn èèyàn pé àwọn tó bá lọ sí higher institutions lọ sí university ni lọ sí polytechnic ni college of education lọ ni tó bá dìgbà exams ẹ rí àwọn uh, students wọ́n máa ṣàìsùn wọ́n máa kàwé wọ́n gbomi sílẹ̀ inú bàtíà wọ́n kó ẹsẹ̀ sínú ẹ̀ wọ́n bá sùn wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ máa lu àwọn tablet mi àwọn capsules mi kó mọ́ bá sùn tó kó mọ̀ pé exam yẹn dúró ni káwọn bá dẹ̀ fail ee eh, ìdójútì wọn ò ní fẹ́ fail try pé bí àwọn ọmọ student bá máa ti máa ka ìwé tó máa ṣàìsùn ni wọ́n ti bẹ̀rẹ̀ láti semester àyìn à kó sẹ́dí ọba máa fail àmọ́ last minute wọ́n máa lè ní ọjà amúra ẹlẹ́yìn máa lo àwọn tábìlẹ̀tì máa lo àwọn capsules fún mẹ́rin azalic tí wọ́n gbà pé exam ìdùnnú mi ìdí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ní wùwà tí ọ̀dà àwọn tó ń gbẹ̀yìn àwọn tó ń pààyàn yìí wọn bàbá rìkà máa bẹ̀yìn tí wọ́n bàbá rìkà máa bẹ̀yìn orí ṣe torí wọ́n láàyè ìnà bàtàṣà rabbika lẹ́ṣẹ̀dẹ́ ìbẹ̀ ìgbàmọ́lọ́ọ̀bá ló kó lókòkó tó bàbá wọn mú ẹjá mi ìrẹ́gbẹ̀ ọmọ yá mi ní ìgbà ọdún wa ọdún wọn nìkan wa wọ́n tó ń ṣe ìlú gbẹ́lẹ́ àjá ọkọ̀ wọ́n tó ń ṣe bọ́ tó ń pẹ̀lẹ́ mùsùlùmí ilẹ̀ ìrọ̀lá ibi lákọ̀ọ́kọ́ wọ́n máa bẹ̀rẹ̀ ibi lákọ̀ọ́kọ́ wọ́n máa bẹ̀rẹ̀ nígbà wáyá wọ́n kó lórí àwọn pọ̀ lórí ẹdìẹ ẹ̀yà ilé kankan wọ́n bọ̀ sórí ìjàpá ó ní wọ́n bọ̀ sórí ìjàpá wọ́n máa bẹ̀rẹ̀ nígbà wáyá wọ́n máa pààyàn yóò máa tiyàn lójúmọ́ ní àfáà ni wọ́n kára ọwọ́ ìgbìmọ̀ lọ́wọ́ àfáà wọ́n ti ní kọ́mí ní wọ́n pèlú àfáà ni wọ́n máa pèrọ ọlọ́mọ sọ̀wánù ọlọ́mọ sọ àfọ̀rọ̀ yìí ọlọ́mọ kára ilmú ìjọ rọ̀bì ọjọ́ ìgbìyà kíámà yẹn àbí àjíǹde yẹn nípa àwọn tó ń béèrè gbáàlù kúrò ní òòlà táwọn ọlọ́ọ̀bà fi kíkà àbílá ìdílù rọ̀bì ọlọ́ọ̀bà انطلقوا قالوا الذي جعل لكم الارض مهدا الذي جعل لكم الارض مهدا وسلك لكم فيها سبلا وانزل من السماء ماء وأنزل من السماء ماء أخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى الله بتعالى سبحانه وتعالى شهد بابوت يجسون كالكولة سنتسيه الذي جاء لكم الارض مهدا ọlọ́run tó tẹ́ ilẹ̀ fún yín tí ó máa fàyà máa yín lẹ́sẹ̀ tí ó máa lùmọ́ lẹ́sẹ̀ tí ó máa mìíràn yín lẹ́sẹ̀ sálàkọ́ fi ṣubúlà sálàkọ́ lẹ́kùn fi ṣubúlà ah, ọlọ́run bá tó wá sí àwọn ojú ọ̀nà tẹ́ ń tọ̀ fún fi lan فأخرجنا به أزواجا ربما من كان جدي لك لبو من نبات شتى نمو وما يربي أما يبي أرسي رسي وطوطو أرسي جدي وطن جدي وجي وما يقولوا أما جنبه ورعوا لينا أما فون كوسين بأن آمكم أما كوسين ما فون جنبه إن في ذلك لآية لأولي النهى يقولوا تنيامي فما تمام الله كي تجناه ọlọ́wọ́ bá mọ́sá fún àńlá kàtó jùlọ ọlọ́ba nínú àkọlọ́pìnáàkù láti inú ilẹ̀ náà láti dáyé òfin àánú ẹ̀ẹ́dùn ilé inú ilẹ̀ náà láti dáyé padà sí òmìnira àánú kòrójòkó mùtárìtàn okòrò inú ilẹ̀ náà láti wá gbé jáde lẹ́ẹ̀kan sí wọ́n ara iná ó àyà ti lọ kúlà fìràwọn ayé ọlọ́run ni a fi àwọn àmì wa gbogbo àmì láti hàn kábíyàbá olówó gbà ọlọ́wọ́ agbámú mọ́tọ́lọ́wọ́ agbámú tí wọ́n wá fẹ́ gbà ó ti wà too late láti sọ fún wọn náà pé ti túbá pàápàá jùlọ mọ́ta ti bọ́ sí mẹ́wàá tààrí báyìí oṣù Ramadan oṣù oríire tọ́lọ̀ ń sọ wà dà gba mẹ́wàá àkọ́kọ́ yìí à oríire mẹ́wàá tààrí a bọ́ sí yìí náà ọlọ́run jẹ́ àwọn náà tí wọ́n gbà rahama ọlọ́run ọba tó lọ ní ṣáàrùn dálẹ́gbẹ̀ pé ṣáàrùn oṣù kan ní sẹ́ àwọlù ohun rahama ìkẹ́ ọlọ́run ọba ní mẹ́wàá àkọ́kọ́ wà àwùsọ́tò ohun makfira mẹ́wàá tààrí dáṣẹ̀ bọ́sì náà ní àforíjì ẹ̀ṣẹ̀ wà áfírò ohun ètùkù minan niran mẹ́wàá gbẹ̀yìn ọlà ní ẹbá wá kọ̀ tó wá lóhùn ọ̀fẹ́ eléyìí ó síra rẹ̀ ẹni wá lóhùn ọ̀fẹ́ iná ní ọ̀wọ̀ ọlọ́ọ̀bà lọ́fàá tí wọ́n pè sá pẹ̀tọ́ pẹ̀pẹ̀ túbúlà allah tó rán ya àfi wà allah annafi ya annama sínà mana aṣáwó ثم ما تمرد في اللذا مصفد من عصى محمدا أكذا بداؤه onítẹ́gbọ́lá allah tó rà hàn mẹ́wàá àtàrin àforíjì ni ìjà túbà ìjà túbà gbogbo tí wọ́n ń ṣe tọ́ọ̀mà yóò bá làákà ìpọ̀ oníkùkù níkùn oní ọmọnú ẹ̀ ó ṣe déédéé tí ọlọ́run bá sọ fún ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ìsánù alànẹ́sì ìbàṣírà wọ̀là alkọ́ màáfíà ọmọ ìyẹn mìíràn rẹ̀ wọ́n tó ṣe dìnnà tó ọjà ọmọ ẹ̀dì sí ọkùnrin jáwọ́kùnrin ìwọ tó máa tọ́jú àwọn òbí rẹ̀ tọ́jú wọn ìwọ tí yẹ kírun lásìkò máa kí lásìkò má gbọ́rọ̀ àwọn ẹnìyàn kan tó lọ pé níbi wà rí gbàgbàrù ọ̀bánu náà má gbọ́ máa kírun lásìkò inna salata kanat al-mu'minina kitaban mawquta sọ fún wa pé kí ẹ̀ bá jẹ́ tó máa tó ṣe yóò kó kírun ní àsìkò mi ó di ọ̀rọ̀ máa kírun lásìkò pẹ̀lú jàmáà ó di ọ̀rọ̀ ọkùnrin ìwọ ìyàwó gbìyànjú kọ́ máa rún kí máa kírun lé ọkọ rẹ̀ ilé náà láti wà nínú àwọn tó yè toro tí wọ́n wà ní àwọn olóríire láyàtà tí a ọlọ́ni kára àdíkàlẹ̀ rẹ̀ tó fún jẹ́rẹ̀ mìíràn àrùbínà ram قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سواه قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى وأن يحشر الناس ضحى قال عديتنا لتخرجنا من أرضنا يا بسيرك يا موسى وما في موسى تصعب فارهلة تديجو ثم وقد قل أبيار تقول ملك wani kara ajitana litukhrijana min ardina wa musa ka wa bawa litukhrijana min ardina bi sihrika ya musa láti lè wa lórí gbé akó luwa yìí pẹ̀lú jẹ́ rẹ̀ ìwọ musa kọlọ̀nà àti yẹn naka bi mitli àmọ́ àwọn òkìnawa idan tó ju tiẹ̀ lọ àmọ́ wa fún sọ́jà albainana wa bainaka mawina ya mú àdéhùn jọ kan lájọ kojú ara wa lájọ kojú ara pẹ̀lú rẹ̀ náà لا نخلفه نحن ولا أنت مكانا سوى سيقول آه نيي عدين جنا ونوت نيي عدين جنا àjùkọ́tò ìtẹ́jú ni kò sí pókè mẹ́gbẹ̀ ìjíwà mẹ́jọ́ tẹ́jú ni kọ́lá mọ̀ ìdókùn ní ọmọ gbéyìnà musa ọjọ́ bá fẹ́nà ni àmọ́jọ́ tọ́páwọn yóò mú ní ọbí ọjọ́ ọdún ni wà á ní yóò ṣẹlẹ̀ náà sùn káwọn èèyàn bẹ̀ pé káwọn èèyàn pé dóhà ní ẹ̀mí lè bí ìyálẹ̀ ta ni ní àsìkò dùhà tó pé kò sí pé òun mójú kò fẹ́ sí pé òtútù mú àsìkò dùhà tí gbogbo òtútù tó pa òyìnbó lè dúró láti wọ fúlàní sọ pé kò sí èméjì ń bẹ òdodo ní ògbò ìrọ à ń sọ̀rọ̀ bí omi pẹ̀lú ẹnìkan ló rẹ parí ìjà lórí àwọn gbédé àpẹẹrẹ àwọn tún nàmúnà ìjà tí ò lè parí láíláí ẹgbẹ́ parí èyí àwọn ìjà kan bẹ̀rẹ̀ pé kò sí ọdún pọ́tẹ́bẹ́ láti tí ó parí láíláí ìjà òótọ́ àtirọ́ ara òótọ́ náà ni ó ti borí wọ̀ kó jẹ́ àlà àkòní وزهق الباطل إن الباطل كان زهوكا ìjà láàrin òdodo àti rọ́ọ̀kù ìparí láìláì lọ́fà tọ́lọ̀n fi fáwọn náà pé ọ̀tọ́kùnláà ọ̀kónú ma àwùjá ayọ́ lọ́jọ́ ọ̀tọ́kùnláà ọ̀kónú ma àṣọ àdìkì àwọn olódodo gáì máa wà pẹ̀lú ẹ̀ ẹ máa wà pẹ̀lú òdodo ni òdodo rẹ̀ ni kí wọ́n máa wà kó bí bó عليكم بالصدق يا نعم. فإن الصدق يهدي إلى البر نعم. وإن البر يهدي إلى الجنة وإياكم وإياكم والكذب فإن الكذب يهدي إلى إلى الفجور وإن الفجور يهدي إلى يهدي إلى النار شلوا عليكم بالصدق بلو دوي الله قال في هذا لتقوا الله وكونوا مع الصادقين أقول بما قالوا لهم كي ما صار níbi kí ẹbí ti ẹ̀yẹ́ òdòdó ní ilẹ̀ yorùbá àtìpẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn òdodo àwọn alùsùnà tọ́lọ̀ ń gbìdìbì lọ́tù lọ́sì níwájú àti lẹ́yìn láì ọlọ́mọsà máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́kọ́lá wọn náà lọ́wọ́ ọlọ́wọ́ bá ó ní bẹ́ẹ̀ ni àmọ́ musa ó dá lójú ó ní yóò ṣerú náà sọ dùà káwọn yẹn pé lọ́jọ́ tí yóò jẹ́ àjùyálẹ̀ta tí ní sípò kò ní sípò mú wọn bá yẹ òsìgbò kòkó wá ń bẹ́ pé ààrí nàárọ̀ ọ̀ka ààrí gbogbo mọ́mọ́gbogbo ó nà kúrò gbogbo obìnrin tawalla fir'aunu náà tawalla fir'aunu fajama'a kaydahu thumma ata qala lahum musa waylakum la taftaru 'ala allahi kadiban fayuhayyakum bi'adab وقد خاب من افترى نعم فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى نعم قالوا يأتي من له وتولى فرعون وجمع كيده ثم أتى فرعون ما ضرب بك ومضت يجيك وجوت أو يقبل وما يقوم به وما قوة ويكيل جو لينا رواوة قال أم موسى موسى عن صفوة فهذا قومي وطبيعي ما يقول لكم صفوة لا يا قوم لا يا موسى لا يا ويلكم لا تفتروا على الله كذبا ah ìbírí ọlọ́run kó máa bá yín ẹ má purọ́ mọ́ ọlọ́run ọba ẹ má ṣe nǹkan tó gbọ́gbẹ̀ mọ́ kó máa pé ìyá wa di ẹ̀tọ́ lóyún rìsìhítàkùn àbí manifestara gbogbo ẹjọ́ bá purọ́ ọmọ sórí ibú wọn sórí ibú ohun amúra wọn bẹ̀rẹ̀ sí fa láàrin ara wọn àwọn kẹfẹ́ وأثروا الندوة وما مربكا وانصروا جاجي وانصروا جاجي وانصروا عسيري قالوا إن هذان لسائران ويتوه أي جماعة دعونا سيولاما ميدي موسى كهارون لسائران أقيمجن ويريدان أن يخرجاكم من أرضكم وبأن يقول لي وبأن يقول لي بسيرهما قالوا إدعوا يدي اذهبا بطريقتكم المصلحة هم يمولات أباهم باباني فوسي في سدادا هم يدمقوفهم فأجمعوا كيدهم وقلت وجاء ببيتهم أتوا صفوات تصاقوا وما وقد أفلع اليوم من استعلى عندما بلون يا أما الجريو جمع بويا وكفري لو فاتموا من سفوي ببيتهم وكما وقعوا دلو وتدو نان يبوي yóò b'a láàká ipò wọn níbi ọba lọ lórí ogun ọdún ni ọjọ́ kan òròjò bá ẹ máa sọ lójó tí kó dàbá àwọn yorùbá sì gbọ́yé ẹjọ́ lọ́mọ̀ sọ wọ́n bọ̀ wá gbọ́yé ìṣàlá ọlọ́ọba ń bẹ̀ múlá fọ́ lódò sí ọ̀rọ̀ ọ̀la bí a lè máa sọ lójó kálíbà wà nú àwọn tó ọlá ọlá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قلنا يا وابرا وإسماعيل عبد العزيز ودي اي تي بي تاع واتا تيري وفوالي 250000 نيرا ọlọ́ọ̀bà sáré sáré lẹ́yìn náà tí ó rẹra àrájà ni wọ́n rí àrájà tí ó fẹ́ àwọn náà fún wa ní 50,000 naira àwọn náà fún wa ní five thousand naira òun náà ló kú fún mi ó ní mama abibu mama abibu sharifa òun náà fún wa ní five thousand naira náà àwọn tó kí ní ẹ̀dá náà máa sọ fún wa pé nínú àánú ọlọ́wọ́ ba kálípẹ́ à ń dá owó láti máa bá ṣe bitv àti àlàkéyèrè dìé lọ club kọ̀ọ̀kan five fifty thousand naira ni. It is one hour five to six múra wa Ismail Abdulaziz ó fún ní two around fifty thousand naira ọlọ́kọ̀ọ́ba sáyẹ̀sì rẹ̀ rájà sí ọ̀rẹ́ ra restaurant wọ́n fún ní fifty thousand naira ọlọ́kọ̀ọ́ba sáyẹ̀sì rẹ̀ mẹ́lẹ̀mẹ́ Khadija Adi, ó fún ní five thousand naira ọlọ́kọ̀ọ́ba sáyẹ̀sì rẹ̀ ọlọ́kọ̀ọ́ Qur'an al-Karim mo ìṣàfihàn sí ọ̀rẹ́ ra eh, fifty thousand naira náà ọlọ́run kó sọ gbogbo àwọn ọmọ ìyàwó náà lẹ́sàrẹ̀ ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah lẹ́yìn náà Jibril inua ó kọ́ ní twenty thousand naira ọ̀nà àwọn ni ó fún iṣẹ́ mẹ́rẹ́kàsì òun jẹ́ ọlọ́mọdé àtàlẹ́sàrẹ̀ gbogbo ọpọ́lọ́dé ọlọ́mọdé àtàgbọ́ alẹ́sàrẹ̀ hamza ib hamza ib ó fún wa ní five thousand naira ọlọ́kọ̀ tó bu alẹ́ sàrí ọlọ́ọ̀bà ọlọ́ Qur'anul Karim mo pé a ti sọ ti um, misbahudeen ẹ̀nà orí kìsàrẹ̀ ẹ̀nà ọlọ́wọ́ sàánù ọlọ́wọ́ kàrẹ́sì fún ọlọ́ba ẹgbẹ́ ní gbèrè àkáǹtì wọ̀ kó bó ṣe wà já ìgbà náà ní báǹkì wa àkáǹtì nàmbà wa zero márùn six nine eight two one zero márùn six nine eight two one àkáǹtì nàmbà já bank ní báǹkì wa àkáǹtì nàmbà zero márùn six nine eight two one àkáǹtì name umar bin al-islami lókàkáǹtì name ọlọ́mọsá fún gbogbo àwọn aláàrẹ̀sẹ̀ tí ń dáwó lálá tí ń dáwó pé gbogbo àtàgbà tọ́lọ́tọ́ pọ̀ náà wọ́n á fúgbé di ọlọ́mọsá àgbà lẹ́sẹ̀ fún ọlọ́ọ̀bá ọlá Qur'an al-Karim ọlọ́ọ̀lá ìbẹ̀lẹ̀ náà bàbá níbi ìbíbi tó wà fi wá dá ní ṣọ́ọ̀lọ́. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam àbẹ̀là. níbẹ̀rẹ̀ ni alákùnrin tí kí zóhùn nílẹ̀ wa hádà rẹ̀ papọ̀ mọ́ asẹ̀ àkọ́kọ́ sí sí dédé náà ẹlẹ́ẹ̀kejì sí yóò dínkù láti ibẹ̀ náà nígbà tó jẹ́ pún ti láníyàn ìrìnàjò àbí òkè pé ẹni tó bẹ́ẹ̀ rìnrìn àjò tí àsìkò lọ́sàn-án tí a pé àsìkò zoo tó pé tọ́wá kí zoo àpọ̀mọ́ asẹ̀ ó ti dédé àmọ́ níwọ̀n bẹ́ẹ̀ ti gbéra náà lórí ọwà yóò àwọn láti gbéra lọ sí garage ọlọ́pí mọ̀ndó àbí àbújá junction ní ó fẹ́ gbéra ó lè yókè zoo méjì yókè aṣọ lọ́gbẹ́ ìṣáì náà ni yókè mọ́gìrì mẹ́ta mọ́gìrì ti àìní kù àwọn lórí ilé ni àwọn lórí ìrìnàjò mẹ́ta náà ni làwọn ó di àrùdá máa kí láti pé yóò kí ìṣáì méjì lọ́wọ́ ìrìnàjò nìyẹn ta'ala ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n ní ẹlẹ́kùn ìgbà ó ní àwẹ̀ di ọ̀rọ̀ èèyàn lórí ọmọbìnrin ọ̀bọ́kùnrin títẹ̀ ìbàlágà àwẹ̀ di ọ̀rọ̀ èèyàn lórí ọmọbìnrin àtọmọkùnrin láti bàlágà ni láti bàlágà náà ló ti tẹ́kì pen ó ti ń kọ iṣẹ́ rí àti iṣẹ́ bí rẹ̀ inú iṣẹ́ bí dẹ̀bi kí àwẹ̀ báyàn láyé lálàáfíà fún ọgbà rẹ̀ hmm. inú iṣẹ́ bí ni tó kò fi iṣẹ́ rí ṣeré pé àwọn ọmọ kékeré ló wọ́n balaga ó di wà ó di ọ̀rẹ́ ẹ̀ lọ́sọ̀rọ̀ láti gba àwẹ̀ ọlọ́ọ̀bà gbogbo àwọn ọmọ ọmọdé lọ́sọ̀rọ̀ pé àti náà sàrẹ̀ àwọn Islam àwọn Yorùbá ọmọdé pọ̀ jù àwọn ọba ọmọ sàrẹ̀ kọ́ sí àgbàdà ilà ọmọ ìrọ̀dálì ó máa fi ìtàn ọmọdé bá wọn ṣe tọ́ ìgbà wọn ṣeré nítorí kólébà àgbà rẹ̀ ilẹ̀fẹ̀sùn ilẹ̀fẹ̀sùn kólébà àgbà rẹ̀ lórí ètò àìpọ́ fẹ́rẹ́ yíwọ́ ní àdàdo mọ́tò kú túláàsì kọgbà délẹ̀ o ọmọ kan la ní kó gbà rẹ̀ jọ kọgbà o ló bá gbà rẹ̀ ó wọ́n bí àsìkò sínú mo lọ́wọ́ fún bẹ́ẹ̀ báyìí nǹkan bì nǹkan bì gbogbo lọ́wọ́ fún bẹ́ẹ̀ ìwé ẹni àmì ojú ojú kan ẹ̀wà kékeré kan ojú kan pàjọ ojú kan yèrè òun nìkan ní ìyá ìlú ìbílò tọ́ ọlọ́jọ́ lálùbáríkà ọlọ́jọ́ lálùbáríkà ọlọ́jọ́ mọ́tà kó yọ àlùbáríkà jẹ́rẹ̀ àwọn àdìgbà ní ẹlò ọgbọ́rí college ẹlò lipton lipton ẹlò ẹbí kaná ogunlọ́dẹ́ kẹmà pẹ̀lú sí mímu pé ọ̀nà fún ẹjẹ́ lẹ́mọ̀ra wọn lábẹ́ àwọn fún lipton ẹ̀díẹ̀ díẹ̀ láti jọ yẹn ọmọdé wà lè gbà rẹ̀ kọ́ gbà mẹ́ra máa fọ́sọ̀ bọ̀tà láti máa gbà ó di ọlọ́run kó sí àdùnwà lọ́dọ̀ tẹ́lẹ̀ ìrógùn látàrí dáadáa lórí bí àdáhùn hmm. náà. wọ́n ní ẹ̀rọ kò tó ó tọ́ àwẹ̀ tí ẹni tó jẹ́ pé ó ní jẹ́nàbà ní kó tó di àsìkò tí àfíjìrì yíyọ bóyá ọkọ ní àbíyàwó àmọ́ wẹ̀ ọ̀ǹtì nígbà tí yíyọ tán sí àwẹ̀ rẹ̀ ó ṣe déédé bẹ́ẹ̀ni níwọ̀n gbà tí è ti pé lẹ́yìn ìgbà tí àlùfíjèrè yọ ló súnmọ́yàwó ẹ̀ ẹ̀kọ́ ti súnmọ́yàwó ẹ̀ lọ́wọ́ á jẹun àbẹ́ jẹun tẹ́ súnmọ́yàwó àfíjèrè jọ ó ṣe déédé yọ́kàwé aláàlọ́lẹ̀ kéhùn òde yọ́kàwé aláàlọ́lẹ̀ kéhùn àṣùgbàní ọmọ sí mistake àjọ àgbọ̀ bàbà lọ́wọ́ òde tí ẹ bá fi fi tásìkò òun ṣe mọ́ aburú ń gbá ara àti fẹsẹ̀rẹ̀ sí ìrìn olùkọ́sí àfọ̀yọ́. wọ́n ní ẹ̀rọ kan bóò ìdájọ́ ẹni tí ń gbààwẹ̀ àmọ́ kò í kírun kí ni ìdájọ́ rẹ̀. tíráàtìkì ni kò kí ni ẹni tí ń gbààwẹ̀ sí òkèrò kò sí fọndéṣẹ̀ tí wọ́n gbé àwẹ̀ rẹ̀ lórí irun fọndéṣẹ̀ òmòdò bíi àwọn pílà tí ó gbé àwọn ẹrù yòókù lórí. zaka ni ààwẹ̀ ní hajj lórí awon àrùn lóbi lórí tó ẹni tí ìbá kírun ọ̀rọ̀ rẹ̀ ní agbára tí ìbá kírun bẹ́ẹ̀ tètè sẹ́láìsì ó olomo wọ́n náà na síwájú rò náà ó di wà kágbìyànjú àti màrún kí láti máa kí lásìkò àwọn ọkùnrin láti máa kí jama ní mọ́síláṣí ní pé ọlọ́mọ sábà máa ṣe ẹgbẹ́ pé àkàzọ pé òun kò àwọn ọmọ náà kí ni kò sí annabi muhammad ó ní ohun méjì kan máa ní múnáfikílà ìwọ̀n ìṣáyà àti ìwọ̀n àṣùbá ìmọ̀ ní múnáfikílà ọlọ́mọṣẹ́wà ní múnáfik wọ́n ni alákùn kí ni ìdájọ́ ẹni tí oníàsúnmọ́ tara kọ̀kọ́ ni tó jẹ́ pé òun ọlá pé wọ́n ti ní ẹni tí ò bá kírun kò láwẹ̀ òun ìwá ó dìgbà tí inú àwẹ̀ nìkan nínú kírun tiẹ̀ tí rọ̀mọ̀dá bá tó ń ti lọ ó tún pa mọ́síláṣí tì ní ọlọ́wọ́ ọba kó sàánú wa kó sàánú òun náà aburú gbà ní irun yára Islam bí orí lára ọmọ ènìyàn ni ọmọ ènìyàn wọ́n lè gé lẹ́sẹ̀ méjì kó sì máa sẹ̀mí wọ́n lè gé ní apá méjì kó sì máa sẹ̀mí àmọ́ wọ́n lè gé yàn lórí kó máa sẹ̀mí bẹ́ẹ̀ ni mùsùlùmí bá ló ń pẹ̀lẹ̀ mùsùlùmí tí ìbá ti kírun kéde mùsùlùmí kéde mùsùlùmí lọ́fàá ọlọ́wọ́ba mọ́síwálérò náà tí wọ́n bá bèèrè àwọn ọmọ mùsùlùmí lọ́wọ́ náà كلفة ما سلككم في سقر قالوا لم نكن من المسلمين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر تعمل بقى ومتى تعمل مسلم دادا الله سوى المسلم دادا ربا سوى لك آه ولا بدا وهل وننا bí èrè lórí omi gbóná ní àrùn gbóná tí wọ́n ń ta ọdọ́kì tí náà ń jù wọ́n sókè nínú alẹ̀ máa sọ́kà tó fi sọ́kọ̀ lágbájá kí ló gbé ẹran náà yá kí ló gbé ẹran náà yá bàbá kọ́ọ̀lù lábúlákùnrin mùsùlùmí àwọn ọkùnrin gba ìkírun jàmá ni tó bá pé ìkírun jàmá yẹn wàhálà wáàdì kómi wàhálà tó bá rí afọ́jú ló wá bá nàbí Muhammad sọ́lù Rasulullah àti nàmbà bọ́ máa sí ní eré atọ́kùn gbàmí màá máa jáde omi màá máa jáde kòtò tí ẹ gbàmí láyè kí máa kírun nulẹ̀ alẹ́bí àkùsá bí mímọ àwọn ti ní oúnjẹ ní ọgbà wọ́n tó pẹ́yìn ìdá tó fẹ́ máa rà níbi pàpàwọ́ akọ́kọ̀ọ́kọ̀ àkọ́kọ̀ arákùnrin sí tó bá pèrò wọn ọmọ adá ọmọ agbọ́ òṣèlú ìlú dọ̀nà yàkọ̀dá òrẹ́ tí ó mọ̀ wá òye mi ọmọdé yàkọ̀dá afọ́jú nìyẹn ìwọ́n tó wà fọlójú tó ọ̀rọ̀ lọ́sẹ̀ tó ẹni tí èèbá kírun tó bá ń gbà rẹ̀ ó lẹ́bí ẹ̀pẹ́ ìkìlí para rẹ̀ yìí jára ọmọ kírun rẹ̀ ó fi máa bà rẹ̀ ó náà lè gbà jùlọ wallahu ta'ala a'lam. ẹni kí ni ìdájọ́ ẹni tí ó ń gbà rẹ̀ tí ó ń wo obìnrin àjìnàbí ẹ̀rọ àti mọ̀ pé kò ìyàtọ̀ fún wíwọ̀ àkọ́kọ́ tó tún wá tẹjúmọ̀ amden bí tí ó ní ífẹ́kì lára àwẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ẹni tí ń gbà rẹ̀ tí ó wo obìnrin àjòjì kódà ìyàwó ẹ̀ gan gbàyẹ́kọ́ máa wò nínú aláwẹ̀ pọ̀jù kọ́mọ̀ bá yí wọ́rọ́ san rẹ̀ tálẹ́ alẹ́ àwẹ̀ hàn fine àmọ́ lọ́sàn àwẹ̀ ìyàwó ẹ̀ gan ẹ̀ take time ó di owó tí níyàwó díẹ̀ ó di eyín ọlọ́run bàbá tá a fọ̀rọ̀ yìí wà lọ́jọ́ àwọn obìnrin àbí fíìmù ولا عمل والجهل ولا عمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أن تبقى عليه في بلو ويرى يوقوه ìṣekúṣe àti ìwà ìmọ̀kánlẹ̀ ọlọ́wọ́ bùkátà oúnjẹ tó fi lẹ̀ ọlọ́wọ́ bùkátà oúnjẹ tó fi lẹ̀ ó di wà tó kárí pé gbogbo àwọn àwẹ̀ wa adábòbò pẹ̀lú iṣẹ́ rí tìlátù Qur'an tasbi salatu anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn tó yẹ ká máa ṣe nìyẹn kárí bá wà náà tó dé rí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك